واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير كلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في الناس هذا تقوى لنبا أبا لكيلا أبا لا نوليدا أبا للا جل أبا لبرا جل أبا تيابك فنان أبا تيابك láti ọ̀tọ̀ tí ó kọjá títí di ọjọ́ tòní kìí ṣe mímọ̀ ṣe wa kìí pé agbára wa bí ó ṣe ọlọ́ọ̀lọ́wọ̀n bá lékè ọlá lórí ẹnì kọ̀ọ̀kan wa atọ́rọ ìkẹ́ àti ìgbé ọlọ́run fún ànílùú Muhammad sallallahu alaihi wa sallam kìkì ọlọ́ọ̀jẹ́ ọlọ́run kó máa bá ànábì kó wọ́n má pin lórí ànábì kó máa bá wọn ara lé ẹ̀ kó bá wọn tààbé rẹ̀ àti gbogbo àwọn tó fi pé wọ́n lè lànà tí ànábì filẹ̀ títí di ọjọ́ àpéǹde alkiyama ẹ̀dá àdàmlá ní ọjọ́ tó kọjá à ń bára wa sọ̀rọ̀ lórí ohun pàtàkì tá a torí ọ̀wá sílé ayé aláwọ̀ yíyá àìdáàdà òun náà ni ọ̀rọ̀ nípa ìjọsìn tó ṣe wípé òun náà ni àlùháyàtò kóbọ̀ ìdípa tó tóbi jùlọ tọ́nà ọba àdékẹ́lá tó torí ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ èèyàn bákan náà agbèrè wípé tabátọ̀rọ̀ ń pa ìjọsìn ìjọsìn yíre tẹ́ṣù mọ́lẹ̀ àyàtò ìǹkáàlì kùnláà gbogbo alámàrí ọmọ ẹ̀dẹ́ òun ni ẹ̀sìn kó sínú kò sí kankan tí ọ̀rọ̀ ẹ̀sìn tó fi yọ ọ́ lẹ̀ nínú ìtẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn nínú bá ṣe jẹ bá ṣe mu bá ṣe mọ́ bá ṣe lò bá ṣe wọ̀ bá ṣe fara ẹni gbogbo àwọn akíní wọ̀nyí ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú bá ṣe fi hàn lọ́wọ́ba ọba rírà ń ẹ̀yìn bákan náà ajé wa wípé ìjọ́kù tá a jọ́kù fún ọlọ́run àájọ́kù fún ọlọ́run tá a ti jáde láyé èé dá ìsinmi lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní kò ní tó nílẹ̀ fẹ́ ṣe òtítọ́ báyìí là kò ní bẹ́ẹ̀ ẹ̀yẹ rú ti rọrọ ọlọ́ọ̀bà ló kí ọlọ́mbà ọkùnrin tó rọ́tù náà àyà 36 ọlọ́ọ̀bà ló kí lọ́ní ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الدلالة فطيروا في العبد فانظروا كيف كان عاقبة المكذبين انا وضع عليك يا الله نوري على جاتي الله في شارة دعوة نبيرة من البداية الى النهاية لا في بارتي دطوة الله وضع عليك يا الله اشتفي روى طمع دي ماني iṣẹ́ ìjọsìn ilé lọ́wọ́ bá alẹ́kẹ́ ọlọ́run tí wà létí nínú sọ́rọ̀tù náà lè ọlọ́ni wà lọ́kọ́rí bá asínẹ́ẹ̀tì ìkúnlẹ̀ òmìnà tí ń rọ̀ súlà ọlọ́ni ní ti pàápàá a ti gbé àwọn òjíṣẹ́ dìde fún àwọn ìran kọ̀ọ̀kan bá a ṣe ń gbé àwọn ìran dìde bẹ́ẹ̀ là ń gbé òjíṣẹ́ dìde fún wọn bá a ṣe ń gbé ìran dìde bẹ́ẹ̀ là ń gbé òjíṣẹ́ dìde fún wọn lórí kí ni àní àgbègbè wáhà ó tí wọ́n mọ́ lọ pa àwọn èèyàn wọn láti lórí kí wọ́n ṣe ìjọsìn fún ọlọ́run ọba àgbẹ̀dà àní àgbègbè wáhà iṣẹ́ tá a gbé fáwọn òjíṣẹ́ òun náà ní kọ́mọ kéde fáwọn èèyàn lórí kí ni lórí báwo ni wọ́n ṣe fún ọba tó dá wọn wọ́n ti nínú ìṣèjọ ti tó fẹ́ ṣe tọ́lọ́wọ̀n bá dẹ́dà táwọn bá tẹ̀sí tí ọlọ́wọ̀n bá àlékẹ́ lọ́ti gba ìjẹ́jẹ́ lọ́wọ́ gbogbo wọn pátá àtọwàtúlẹ̀ ayé ìjẹ́jẹ́ tọ́lọ́wọ̀n bá gbà lọ́wọ́ náà ní pé tá bá délé ayé kò sí táwa ṣe ìgbé káwa ṣe ìjọsìn káwa sí ọlọ́run ọba ọba dẹ́dà eléyìí ìjẹ́jẹ́ tọ́lọ́wọ̀n bá ìwọ náà lọ́wọ́ bá wa tọba ti délé ayé ìwọ náà lára ṣèjọ́ tó ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́wà tó léyìn mọ́ ń bẹ̀ ọlọ́ọ̀bá òfin mọ́ ń bẹ̀ láti lè bá àti wá síbi tí orí irú wà ọlọ́ọ̀bá àríkẹ́ lọ́wọ́ gbé àwọn òjíṣẹ́ gbogbo mọ̀tòkè àríwípé dáwọ́ ti jẹ̀mí ọ̀nà àbíyá ìlẹ̀ wà ìbá àbẹ̀tìlá ti pẹ̀pẹ̀ tí gbogbo àwọn òjíṣẹ́ yìí tí wọ́n pè láyé òun náà ni báwo làwọn ṣe gún àwọn èèyàn lórí wá sí ibi ìfọlọ́wọ́n bá àlejò ọlọ́mọ abẹ́dà ìṣẹ́lọ́kan kókó látara ìjọ́sìn fún ọlọ́run báyìí gbogbo àwọn òjíṣẹ́ tó wọn bá àníkẹ́lá gbé dìde iṣẹ́ tó wọn bá àníkẹ́lá tó kọmíṣọ̀nù wọn lé lórí òun náà ni ká tún àwọn èèyàn lọ síbi ìṣe ìjọ́sìn fún ọlọ́run bá àníkẹ́lá tọba yóò dáa ọlọ́run kọ́ ní sọ́ọ̀tì وما أرسلنا من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون فلن وما أرسلنا من رسول أنا لا وضع أعنوه بشك مشك إلا نوحي إليه أقول لك أعطي من تنسي wípé kó máa fọ́tọ́ rẹ̀ wípé láìláha ilá àádá kò sí ọba kan tó tọ́ láti tòjọ tuntun lẹ́yìn ní ọlọ́run pa àdúgbòrùn ẹjọ́ tuntun ní ọlọ́run ọlọ́ni síwájú rẹ̀ nẹ́bì kò sí àwọn òjíṣẹ́ tá tó dìde gbàgbé tó wọn tá a gbé dìde ilẹ̀ ilo ìlú kọ̀ọ̀kan nínú a máa fún wọn níwà a máa fi ṣe aráńtẹ́ sí wọn kí ni sẹ́nà ó náà ní pé ọlọ́run ọba àlékè ọlá òun kan náà ní ìjọ tuntun kò tó tọ́ sí ẹlòmíì mọ́ bẹ́ẹ̀ ni kò tọ́ sí nǹkan ìdádọ́lá akẹ́kọ̀ọ́ nínú tẹ̀lé àwọn ànábì tó jẹ́ pé gbogbo wọn máa wọn pẹ̀lú gbólóhùn ìjọsìn kátẹ̀wé àwọn udul azmi àwọn aládìpele ọkàn márùn-ún nínú wọn kò ṣe wípé bàbá wọn ní ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn ànábì ọ̀rọ̀ àwọn ilé ìtúgbé pẹ̀lú ju àwọn ànábì tó kù lọ inú wọn náà ni ànábì Nuh اعبدوا الله ما لكم من اله غيره فلان يقول لقد ارسلنا نوحا الى قومه دجبجي بتقاطع وامر اتراه نبي نوح يا ويلاره فقال يا قوم تنوح بن قبائل اسوا ويجرويته اعبدوا الله اتقوا الله وبا اجتسوا الله وبا اتقوا الله وبا ma lakum min ilahin ghayruhu ẹ̀yìn ọlọ́ọ̀bà mi lẹ́yìn ọlọ́ọ̀bà yìí ọlọ́ọ̀bà yìí ni kí ẹjọ́ sì fún kò tó lọ́ọ̀bà mi ìfúnni máa lẹ́yìn ọlọ́ọ̀bà yìí ìjọ ọlọ́yìn ọba rẹ̀ àwọn pátá máa ti gbé eré náà ní kíkẹ́ ṣe ìjọ fún fún àbá gbàgbé ní àlẹ́ ìtẹ̀lẹ́kùn ìtẹ̀lẹ́kùn òun náà ló sọ wípé wàkọ́lá rọ́bì ìmí dàáhùn kò kọ́ mi lẹ́yìn ìlànà ìwẹ̀nà àárọ̀ فلم يزدهم دعائي إلا فرارا وإن كل ما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في أعدامهم واستكشوا ثيابهم واعتروا واستكبروا استكبارا ní ṣe wàhálà ó ṣe ìdàmú púpọ̀ lórí àwọn ìjọ rẹ̀ ó dàmú lẹ́bí tó tún kọ̀m̀plé fún ọlọ́run bàbí tí ọlá pé ilé ọlọ́run ti fẹ́ tó ti rán ní tí wọ́n mú ń jẹun mò ń jíṣẹ́ tó fi rán mi mò ń jẹun fún wa àmọ́ gbogbo tí ń jẹ́ ìbẹ́rù fún wa bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ̀rù borí omi ìmídà ó tún ń di rárọ̀ bí mo ṣe ń pè wọ́n ní gbangba bẹ́ẹ̀ ni mo ń pè wọ́n ní kọ̀rọ̀ bí mo ṣe ń pè wọ́n ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ń pè wọ́n ní gbangba òfin fẹ́ kọjá lórí mú àlẹ́ ìsẹ̀lá àti òsẹ̀lá tó jẹ́ fún àwọn èèyàn rẹ̀ tó ń kọ̀m̀plẹ̀n tó wọ́n ń bẹ̀rù mọ́lí lórí ẹ̀ tó ju ẹ̀dá àtẹ̀kùnlé àìlà ọ̀hún ìjọ kìkún ọlọ́run ọba àlékè ọlọ́ọ̀dá tó ga jùlọ bẹ́ẹ̀ ni ojúṣe ọlọ́run Ibrahim àlèkàláàtù wọ̀sálàm Khalilullah ọ̀rọ̀ ọlọ́run báyìí lòun náà ṣe pé àwọn ìran rẹ̀ وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون النبي إبراهيم عليه الصلاة والسلام تبوا نوع القرآن بالدواء لعل تعرف لهم عن الكلام مش الصعيدين طيب pẹ̀lú ìdàmú bó ṣe pẹ̀lú àwọn الله وإبراهيم عسي إبراهيم إذ قال لقومه إذا كنت صوى وإنجاره أو أي عبد الله عبد إسرانا وتقول اقل علامة ذلكم خير لكم إن كنتم تعلمون إليه لم يرسل يوم إذا شريك أما لا يمين القرآن النبي ابراهيم عليه الصلاه والسلام انت الصحوه الجرونيه فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم افي لكم ولما تعبدون من دون الله افلا تعقلون الا فتعبدون من دون الله شيء اما máa jẹ́ الا fún nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ní àwọn ọ̀pẹ́ ìjọ́jì tó ṣe wípé wọn àláǹfààní kan tí wọ́n fẹ́ ṣe yí wọn àláǹfààní kan kí láwọn ìran àmẹ́bí ìgbẹ̀rẹ̀ àmì ìpẹ̀lẹ́pẹ̀ kí ni wọ́n jẹ́ kùsùn wọ́n sọ ara wọn fi gbé òkà èrè òkà tí wọ́n gbé òun náà ni wọ́n ń orí balẹ̀ fún fúnra wọn àwọn náà fọwọ́ ara wọn gbére àwọn ni wọ́n pọ́lìṣì ẹ̀ ni wọ́n gan àwọn náà ni wọ́n gbé lẹ̀ àwọn ni wọ́n tún wá ń bọ èrè náà fúnra wọn aláàrùn ànábì Ibrahim alayhi salatu wa salam ó jẹ́ ọ̀rọ̀ ìdọ́mọdé pé àtọ́ta àbúrú lè ní ìdí ìlà ẹ̀ ń jọ́ sí fáwọn nǹkan tó ti ní pé máa láwọn nǹkan òkun ṣe ìhàn wọn à ní dáadáa kan tí wọ́n lè ṣe fún tí ó ń ṣe láàká yìí ni ẹ̀rí pé àdánwò lálọ́ ṣe kí ni lẹ́kọ́ ayé tí yìí ni àdájú tó rọ́yìn máa pẹ̀lú àpò ìtọ́lán ó ń bá wọn ará rẹ̀ wí lẹ́ẹ̀kọ́ ṣe kóra ṣe kí ni ó fẹ́ fẹ́ wọn lórí padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó dá wọn kódà ó tún pe làákà ìwọn nígbà wípé àtẹ̀lẹ́ta àti ní ó ṣe ẹ̀ṣe làákà ìyìn eré iná lọ gbé kalẹ̀ náà eléyìí kété de ìtàn àbúgbà ìdìfárí tó tó gba Islam ní àbúgbàrù gifari omi ó wà ní àìkíẹ̀ àwọn òta wọn olúmọ́ fún àwọn olókún wọn gbẹ́ olúmọ́ fún wọn lóúnjẹ gbogbo ojúmọ́ tó wájú wọn fún wọn lóúnjẹ ó mọ́tàbà ronú pé ìwòlélé ìgbò náà ìwòlélé ìtàjọ́ ti pín ìwòlélé ọjọ́ kan wá gbóúnjẹ ó gbé lọ fún òta ìgbà tó gbé kí nínú tó gbé kalẹ̀ alábàmù mík ó wà ní ọwá gbélẹ̀ ó wà lọ fún ọjọ́ gbogbo àwọn tó lọ́dún ó jókòó yà sẹ́gbẹ̀ẹ́ kan ní kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀tá àdù òun bá wá gbogbo kọ̀lọ̀kọ̀lọ̀ ń kàn kí mú ó káàkiri ní òun ó tó tà sí ó gbóòrò oúnjẹ ó bọ́ síbẹ̀ ó oúnjẹ ó jẹun ó jẹun tó àtẹ́gbẹ́lẹ̀ ó mú ibi tó ti mú táyì tó ń gbọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ó pọ̀ tó ní wọn àbúkọ́ الرب يقول طلبان لنفسه لقد ذل ما ذلت عليه ثعالبه فلو كان رب كان يمنع نفسه فلا خيرا في رب نعت المطالب بريد من الاسلام في العبد كلها وعملت لله هو الذي غالبه ilé ẹgbẹ́ àbúgbárì lára lóbi tí ó kí jùdọ̀ pé àwọn ọkùnrin ẹ̀bùn mùsùlùmí bá ń tó ṣe wípé kọ̀lọ̀kọ̀lọ̀ jẹun tó wà tọ̀ sí lórí samabala àléyí famazala àléyí sàárùmù ọdúnzọ́lá mabala àléyí sàárùmù ẹnikẹ́ni nǹkan kíkà tí kọ̀lọ̀kọ̀lọ̀ bá tọ̀ ní lórí nǹkan yẹpẹrẹ ní sàrọ̀kánà ọba kánà yẹnà àjọ wípé kánà yẹn nà ánàtà ẹgbẹ́ tó bá kàn yìí kò bá kọ̀ fún rẹ̀ fàlà àkọ́yọ̀rọ̀ àti ọ̀rọ̀ bí nà á kó olùmọ̀tàlì à ṣí ọ ọlọ́run tó ṣe wípé àti jẹ́ àti ní gbogbo bùkátà rẹ̀ wà máa ń bá gbọ́ bẹ̀rù ìtùnú nà nàìjíríà ní ṣe máa gbé kò lé àtúbá rí bẹ́ẹ̀ ajẹ́ pé ní tèmi òkú bọ́ pábọ́tẹ́ kò ní gbogbo bá pè lóòkà wà á mọ́ ní kò bìlá ilẹ́bí a ah, kò ní gbàgbọ́ nínú ọlọ́run tó ṣe pé òun ló borí gbogbo nǹkan bó ṣe rí lásìkò ìgbà ẹgbẹ́ náà lórí ń tẹ̀ aráwọn èèyàn tó ṣe wípé ìdí òòtà ni wọ́n tẹ́bà àwọn náà ló ta àwọn béèrè àwọn ní ó béèrè ọkùnrin àwọn ní ó bẹ tóbìnrin àwọn ní ó bẹ níbi tọmọdé àwọn ní ó bẹ ó dà lọ polish lọ́jà wọ́n tún kọ́lìkì ọ̀tí wọn bí ọ̀tọ̀ máa rí kọ́lìkì ọ̀tí lè wá àbí wọ́n tún kò rá lérí. fúnra wọn náà àwọn yóò máa ṣèjọ ti fúrú àwọn kìíní wọ̀nyí. ìgbà àbọ̀lá ìyẹ́pẹ̀rẹ̀ wo olókùn tó ilé ìrẹ́rẹ́ nílẹ̀ ìyẹ́pẹ̀rẹ̀ ara ẹni wo olókùn ṣe kí ni olókùn tó ilé. ìgbà àbọ̀lá anábì Ibrahim alayhi salatu wa salam ó yẹpẹ̀rẹ̀ àwọn òòtà tí àwọn ènìyàn ń bí àwọn ìfà ti yẹ pẹ̀lẹ́ dáma bẹ́ẹ̀ náà ni wọ́n yẹ pẹ̀lẹ́ sí wọ́n àyẹ̀wọ́ àgbò tí a ti ṣe wípé wọ́n ti ń bẹ ní nǹkan yẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni àdúgbò wáyé ká àwọn àti ọ̀sẹ̀lẹ̀ pàtíkàtì ní Jesus Christ ìní tó máa sọ̀kọ́ àwọn èèyàn rẹ̀ ọlọ́mọ àdúgbò lẹ́nu àti káfàrọ̀ وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم انه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما راح النار وما للظالمين من انصار فنبي عيسى عليه الصلاة والسلام النبي الله كان وشويته àwọn èèyàn fúnra wọn ní àdánwò látara rẹ̀ ọ̀tọ̀lẹ̀ yìí tí wọ́n fi pè lọ́mọ ọlọ́run ọ̀tọ̀lẹ̀ tí wọ́n fi pè ní ìdákẹ̀ẹ́ta ọlọ́run

àwọn tó ń sọ báyìí wípé inna Allaha huwa al-Masih ibn Maryam àwọn tó ń sọ wípé Jesus Christ ọmọ Maryam òun jẹjẹ lọ náà tó ń pé this is expected statement kò ní ambiguity kankan ní kò rí jù àtọ́ ẹgbà tó lọ́ba láti tọ́jọ́ lóun yẹ kalẹ̀ àtàbí ẹ̀hùn títí lè ń dá àyẹ̀kọ́ sí dìbú bẹ́ẹ̀ àmọ́ náà bá ní kí ọlá ti parí ọ̀rọ̀ rẹ̀ fún rẹ̀ ọlọ́run ní wọ́n ti ṣe kèfèrí àwọn tí wọ́n ń pe ẹ̀yìntà ọmọ Maryam tí wọ́n ń pè ní ọlọ́run yọ̀kọ́ ọlọ́lùmọ̀kú nítorí pé ìfà ọmọ Maryam gan bá ìsọ fún ẹ̀ wípé ìyá bá ní ìsọ̀rọ̀ yìí ẹ̀yìn ọmọ bá ní ìsọ̀rọ̀ yìí tẹ òbójú láàá ẹlọ́jọ́ ti fún ẹjọ́ ti fún ọlọ́run ọlọ́run ọba ni wàrọ́bà fún ọlọ́run ọba ti yín náà ẹni tó ń pè lọ́wọ́ nìyẹn ó ní ẹjọ́ ti tọ́ náà ẹni tó ṣe wípé ìrànlọ́wọ́ba tó dẹ́yìn náà ìrìnlọ́wọ́ wíṣù ìbìlá gbogbo ẹnikẹ́ni tó bá bá ọlọ́wọ́ba àlejò ọláwórojú tó dá nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run ọlọ́run pàpọ́jú àrùrọ́mà àléyìn ìjẹ́nà ọlọ́run àlejò ẹjọ́ ìjẹ́nà lówọ̀ fún èèyàn báyìí wọ̀n mọ́ wọn náà àbàdé ti rí èèyàn gbogbo àwọn awa ìwọ̀n ní lórí ìrànlọ́wọ́ kankan torí pé àbòsí tó tóbi jùlọ ni ká gbé ìjọ ti kú ọlọ́run ká lọ fún mi ká má sin ọlọ́run ká má jọ sí fọlọ́run ó wá ti bàbá yẹn bẹ́ẹ̀ jọ fún tí ò tọ́ ọlọ́run sọlá ó gbọ́ pábọ́tẹ̀ kú nínú àbúrí ó bẹ̀ pé àwọn èèyàn rẹ̀ ìjọ́sìn fún ọlọ́run ọba àlekè ọlá lóhun nìkan ṣoṣo wà nàbíyìn náà Muhammad sallallahu alayhi wa sallam hatta nígbà Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe ìgbẹ̀yìn gbogbo àwọn òjíṣẹ́ wọn kò sí nǹkan mìíràn tí àgbàbí fi lọ́lẹ̀ fún wa tó ju ìbáradàkùnlá ìwà àgbà ìjọ́sìn fún ọlọ́run ọba àlekè ọlá lóhun nìkan ṣoṣo lọ́lá ìbá àwọn ogún lọ́lá ìbá àwọn akẹgbẹ́ torí wípé kò sẹ́ni tó lè fẹ́rù gbarí ìròyìn ọlọ́run báyìí àríwá Muhammad sallallahu alaihi wa sallam báwọn ànábì tó síwájú ẹ̀ má ṣe pé àwọn èèyàn wa síbi ìjọsìn fọlọ́ bẹ́ẹ̀ ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó lè má ṣe pé àwọn àyímọ̀ bẹ́ẹ̀ ló ṣe pè wá wá kí ni wọ́n ti di ìbá àbẹ̀kùnlá ìjọsìn fún ọlọ́run ọba ọba àdẹ́dà ìbádọ̀lá tá a bá wo gbogbo àwọn ànábì ọlọ́run tá a dárúkọ yìí àtàwọn bá a dárúkọ ìpèpè kan náà ní gbogbo wọn jẹ́ dání ìwà pé àwọn èèyàn wá síbi kí ni wá síbi ìjọsìn fún ọlọ́run ọba ọba àṣọ eléyìí ó tún máa fi rìnlẹ̀ fún wa wípé fẹ́ ìta ń pè ní ìjọsìn ọ̀rọ̀ pẹ̀lú tó ṣe wípé gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn abọ̀rọ̀ wá mọ́yà abọ̀rọ̀ wá mọ́yà tó bí wípé àbọ̀rọ̀ tọ́lọ́ra pẹ̀lú ẹ̀ abọ̀rọ̀ jọ́sìn fún ọlọ́run ọba wa tá a bá dájá tó fún wa lọ́dọ̀ tó lọ tó kọjá ọlọ́run wípé tọ́lá tó pé ìjọsìn ó tayọ ìrún táǹkì nìkan ó tayọ àwẹ̀ gbígbà ó kó àìmọye àwọn nǹkan ní ìpínlẹ̀ ìrìn tí ọba ṣètò sí àníbi tí wọ́n ní ìjọ ìsìn ó ní orúkọ tó fi ń pe àpè jọ nǹkan ismu jana likulli ma yuhibbu Allah wa yarda min al-aqwal wal a'mal zahir wal batin gbogbo ọ̀rọ̀ tí ó bá máa sọ àti gbogbo iṣẹ́ tí ó bá máa ṣe níṣẹ́ tó bá fi ń bẹ nínú ìyọnu ọ̀rọ̀ tó ń bẹ nínú ìtọ́nà àbálùkọ́lá nífẹ̀ẹ́ sí ìjọsìn ni ìjọsìn ni gbogbo oríṣiríṣi ọ̀nà tí ìjọsìn ní gbà wá ó nínú nígbàwọ̀ gbìyànjú àti mà torí ẹ̀ ní sọ́kàtọ̀ nílò ìdákùnkù kírun ẹlòmí ọmọ wọn bí tẹbátọ́lá kìrìkà tẹbá ti ń kírun àbá ń kírun àti ń kírun náà torí pé ní ẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó mà nítumọ̀ ìjọsìn kírun nìkan sálà ó tayọ ẹ̀ àbẹ̀mọ́ àbàdìkẹ́lá tó ṣe wá lọ́rùn rẹ̀ àwọn ìbàdàn àti ọlọ́kùn gbàlọ́wọ́ wa ولا حول ولا قوه الا بالله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الامين عباد الله اجاب انا ما بعلمك ولا تمكشف لو يصير نجم نوع اني اعلم انفاني الله وجوكا تتطاق مع وعي. أنا اعلم انفاني الله وجوكا تنبت نوع ó bọ̀rọ̀ máa yé wa ó bọ̀rọ̀ máa rọ́ ní ó kà àyà ẹnì kọ̀ọ̀kan wa ó tó máa ní kájọ́ kù fọ́nà kásìn ọ̀nà ká má ráyè ìtẹ̀mí wa láre ká má ráyè ìgbésí ayé wa láre ọlọ́run wa máa kọ́ láti eré náà kan ní tabaka fi fọ́ọ̀n ẹmọ̀ pé ẹlùmí àwọn ìgbékalọ̀ catch fọ́ọ̀n fi tó fọ́ọ̀n ló wá ní ilé ayé ọlọ́ni àfà àkóbùkún annama kọlákùnákún adàkan wà annakún ilé iná láàkọjá ọlọ́ni ṣe ẹ̀kà lérò wípé àgbáyín sílé ayé adàkan fún awẹ́wà for fun wà annakún ilé iná láàkọjá ó wá ṣe wípé ẹ̀mí padà wá sọ́dọ̀ àwọn ọlọ́run láti wá rojọ́ kẹlà ìwé ìwé ni ẹ ìwé yẹn bí nàbà mẹtálítì yẹn burú kò pọ́síbù إن في خلق السماوات والعرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والعرض ربنا ما خلقت هذا باطل سبحانك فقينا عذاب النار lábàá dídá sọ́mà sọ́mà màlìkì lábẹ́ sọ́mà àti ilẹ̀ àmì ń bẹ́ńbẹ̀ fún gbogbo àwọn tó bá ṣe làákàì kí ẹ̀kọ́ wa wulẹ̀ ayé kúrò sí ibi pé no owó ní responsibility fi yàn káká no and the first instance kò tiẹ̀ possible kò possible níbi wájú rẹ̀ pé àfúrí ìtọ́wọ́ ìgbà tí ọwọ́ tí ọ̀rọ̀ corona bẹ̀rẹ̀ tàbí ọ̀rọ̀ corona bẹ̀rẹ̀ eré ní gbogbo ní kálukú kọ́kọ́ pé o tàbíwọ̀n wọ́n bẹ̀rẹ̀ mú ẹjàre kò sí ìkẹta bí ọ̀tẹ̀ ta tẹ́lẹ̀pẹ̀ ọ̀tẹ̀ kan bí ọ̀tẹ̀ méjì ọ̀tẹ̀ méjì bí ọ̀tẹ̀ mẹ́ta ọ̀tẹ̀ mẹ́ta bí ọ̀tẹ̀ mẹ́rin odò oṣù kan odò oṣù mélòó gbà tó yá àwọn ìjọba èyí tó rọ̀jù nínú wọn ná fún àwọn èèyàn méjì lálà yóò fẹ́ jòkó sílé àbúrẹ́yà dàbí lálà àwọn èèyàn jẹ fóònù lóyà wọ́n comply wọn comply wọ́n comply kòkò pọ́sibù kí ẹ

títí pé yóò lójú a ní ah, wọ́n náà máa jọ́ kò sọ́nà wo pẹ̀lú bá ń bí ṣá ha gan ha púpọ̀ jù tó wọ báyìí ha púpọ̀ jù tí mú tí mú pẹ́rẹ́ fún yẹn ájò kò ṣe kí ni ájò kò àwọn ọjọ́ tó bá ní kíláàmù ṣe yìí àwọn ọjọ́ kù wọ̀nyí wọ́n ní àǹfààní fún wa kí ni àwọn àtàrù ìbàdà kí ni àwọn nípa ìjọsìn nínú àwùjọ àbí lórí àwọn èyí tó gbajúmọ̀ tó hàn nínú àkọ́kọ́ káwò pé àtẹ́lá ìrún kíkí ìrún tó wà ní kìláríkà kí àǹfààní bẹ́ẹ̀ fún wa tààbá mọ́ ọlọ́ni yorí ìdòlá òdókùnmọ̀ ní yókùnrọ̀ wọ̀lá yorí ìdòdókùnmọ̀ ní ọkùnrọ̀ àwọn tó wà ní kìlá kan láti kọ́ ṣe nínú ìfẹ́sìn kí ṣe pé tó fara ní wá wọ̀lá

tààrà rẹ̀ èdè kó dáná tọ́lọ́ ó ti mọ́ tààrẹ̀ àti àwọn kọ̀ǹdí àmà àti mọ́ ti kọ́rẹ́jì ẹlòmíì sáàrì tó máa kó ẹ máa lọ kírun lẹ́ẹ̀mẹ́wàá tí wọ́n máa ṣe òfin rẹ̀ yín ṣá orí òpè òfin rẹ̀ yín bá wo òfin tó bá pé ṣàìtánù gbẹmí léèyàn báyẹn sọ̀rọ̀ láti kó rẹ̀wẹ̀ sí ọkàn irú ẹ̀mí èèyàn bẹ́ẹ̀ pẹ̀ pé ṣàìtánù ọ̀tá wa ni ìnáwó lápẹ́ àdúró ọ̀tá tó kojú àmì قل لي رجل اعطيه فإما أغويتني لعد أودن لهم صراطك المستكين إلي الله قل يا أدامة إن قريب علي قلت إن قريب علي قوي قل يا ليش هلاك أمي قل يا إذا لعد أودن لهم صراطك المستقيم مع الأرض ونجون ولهم طول وطارا ثم لا يأتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين máa kógun bá wọn níwájú máa kó bá wọn lẹ́yìn máa kó bá wọn lọ́tún máa kó bá wọn lókè èyí ni pé wọ́n yẹ aláìmoore sí wọn náà òfin bá máa ìdílé ṣe yẹ aláìmoore inú ẹni tó kọ ìjọ kò fọ́nà ní ebi ṣe pé yóò fi láǹkà ní ẹ̀rù kẹfẹ́ náà kò ní tọ́lá ń balẹ̀ ṣe láǹkà kí ọlọ́run rẹ̀ anábì òfin máa òyí ilé kẹmìnà kìtà وعقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر لو كانوا tí wà lọ́nà ọlọ́ni tí wà lọ́dẹ̀ ká ń ta àkọkalẹ̀ fún inú kúrò fún wọn wà kí ní tọ́lá tẹ̀kù gbé ìrùn dúró iná tọ́lá torí pé òun táà ní kẹ ẹmà kí yẹ fẹ́mi ẹ àlìkà àṣà ìwọ̀ ìmúta a máa gbọ́ ìwà àbàjẹ́ àti ìwà burú a máa gbà kúrò lọ́wọ́ yìí a máa gbọ́ ìwà àbàjẹ́ àti ìwà burú a máa gbà kúrò lọ́wọ́ yìí tẹ̀bá kí n bọ́ bó ṣe pa yín láṣẹ ẹ̀rùn yẹn nínú àwọn iṣẹ́ bí mo fẹ́ ṣe ní ìtẹ̀lé wa tẹnuhan fàṣà ìwọ̀n mọ̀ǹkà kí ni pọ́blẹ́mù ilé ayé alfàṣà almùkàrà àwọn àwọn burúkú àwọn àwọn àbàjẹ́ alfàṣà gbogbo ìwà ẹ̀ṣẹ̀ pátá ló gbogbo ìwà ẹ̀ṣẹ̀ èyí tó hàn èyí tó pamọ́ ká mutí ká jalè kásọ̀rọ̀ ní láìdá kákàrọ̀ máa wèèyàn káṣe 419 gbogbo ètò dákà nínú àbàjẹ́ ọlọ́run ní òun ṣe tí a ti gbà kúrò lọ́wọ́ yìí fún ìnáma àbúrọ̀mọ̀rọ̀ bí ọ̀pọ̀lá yìí máa wàhàrọ̀ nínú ha wọ́n máa bàtọ̀ ó wá bọ́ síbi ẹ mà àkọ́kọ́ ẹ̀mí yẹn kọ́kọ́ máa jẹ́ pé àtìwọ́ tó jáde nínú mọ́ṣáláṣí ló tún wá ń lọ síbi ọ̀ndà nínú àtàkọ́tà ní àwọn kan bá ní Muhammad sallallahu alaihi wa sallam ọmọ ní arákùnrin kan iná ń tọ́ lìdí lẹ́yìn a máa kírun lálẹ́ sàyídà dáhà sárakọ̀ àmọ́ tí lè bá ti máa bá tó tún tó máa ń ṣe nìyẹn ìnáwó tẹ̀wẹ̀ sẹ̀yìn ààbú mẹ́rẹ̀kùn sẹ́rí ìtọ́sọ́ pé ṣe yẹn yóò padà gba abúrúkú ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ kí ni pàtàkì pé ṣe wọ́n ló máa kí o àti inú yóò padà gba ìwà abúrúkú tó wà lọ́wọ́ yẹn yóò padà gba kó lọ́wọ́ ẹ̀ sẹ́yìn ààrú mẹ́rẹ̀kùn ìtọ́sọ́ pé ṣe yẹn yóò gba wà abúrúkú ẹ̀kọ́ lọ́wọ́ àwọn àbàjẹ́ kan ó wà lọ́wọ́ àbí sáàmà kírun máa di máa kírun yẹn ó lè fẹ́ bí ní ọkọ̀ òbí ní ló fẹ́ ṣe kí ni ó fẹ́ jẹ rẹ̀ máa ìrìn láǹfààní tó ṣe nípa àwọn àbúrúkú tó wà lọ́wọ́ ìkọ́kọ́ jù sílẹ̀ ìyẹn ụlọ ṣe أرأيتم لو أن النهر ببعض أعدكم يقتتل منه كل يوم خمس مرات أما بني أن يهو حق زوره كنا بكوش لك أدروك أو ألم وأنا أجتكاني من هذا يقتتل منه كل يوم خمس مرات تبقى تبقى تبقى تبقى تبقى ní gbogbo ojoojúmọ́ ayé lẹ́ẹ̀ márùn-ún tó ń pé ẹnu ọ̀nà rẹ̀ fún ẹni kí ni obìnrin wà nítorí ọ̀nà àyè ẹ̀dùkọ́ ní ń dàrọ̀ ní iṣẹ́ yìí ṣé ẹ̀bí kó tún padà sẹ́kù lára ayé yìí báyẹn wọ́n ń lọ àbọ̀rọ̀ tó pé lẹ́nu ẹ̀dùkọ́ ní ń dàrọ̀ ní iṣẹ́ yìí ìwé nílẹ̀ ní lẹ́sìn kankan náà nítorí ọ̀nà fàdáríkà ní àpèjúwe ìrùn márùn ọlọ́wọ́ a máa fi ṣe kí ni a máa fi ṣe ìpẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tún yìí ẹkùn nínú àwọn kan tí wọ́n ṣe kí ni tó ṣe ìwọ́n fún wa wọ́n tẹkíníkì tó pọ̀ jàǹtìrẹrẹ tàbákò lórí wọn tàbábọ́kú yàwẹ̀ ìsẹ́ǹtì tàbábọ́kú ìjàká ìsẹ́ǹtì pẹ̀lú ìgbọ́rọ̀ àmà tẹ̀síwájú adọ́nàmà àdúgbòrá ètò abẹ́ sí ó ṣe wá láǹfààní kọ́nà tó ṣe wá lẹ́rú rẹ̀ ولا حول ولا قوة إلا بالله اللهم أعز الإسلام والمسلمين وأضل الشرك والمشركين أعداءك وأعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة الآخرة عذاب النار ثم إلى الصلاة يرحمكم الله